kí ló lè fà á ó yẹ káwọn ọ̀jọ̀gbọ́n ká jókòó ká ronú lé lórí. pé kí ló lè farú ẹ̀. kí ló lè farú ẹ̀ ọmọ mùsùlùmí kó wá wọṣọ tí ò dé orúnkún tó sì wà nílé ọkọ òun fúnra rẹ̀ mùsùlùmí ọkọ rẹ̀ náà mùsùlùmí kó wá wọ aṣọ tí ò dorúnkún máa jáde láì borí. ó tún là láàrin. ẹ̀yin ìyá wa ni. Hmm ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa ẹ tọ́ àwọn ọmọ yín sí díẹ̀ sìn. ẹ tọ́ wọn sí díẹ̀ sìn léèrè pé why a sọ fún yín torí pé mo ti interrogate ọmọ kan rí bẹ́ẹ̀ rí èsì tó fún mi jọ́nà yìí lè gbàgbé ó ní religion is a scam. Hmm. it's a scam. ẹni tó sọ ń jọ́nà nù. mo wá wò pé ntírú eléyìí náà sọnù tẹ bá bí léèrè á ní religion is a scam ẹ̀sìn ò jọ lójúmọ́ wọ́n ń wo gbogbo àwa tá a gbẹ́sìn rù gẹ́gẹ́ bíi pé à ń kàn lu jìbìtì lásán ni sí kankan bí ẹ̀sìn irú bẹ́yìn ti borí dẹ́dẹ́dẹ́ yóò máa wò yín bí ganamu ah, àwọn lásìmùkùn. àwọn yìí ṣe wá rí báyìí. ó pàpọ̀ òun lòun pọ́n yóò máa ríra rẹ̀ nínú ẹni tó já kó lóko ẹrú. ṣé lóòótọ́ wá ni is religion actually a scam? is religion indeed a scam? ṣé jìbìtì ni ẹ̀sìn? That is the question. Question mark. Is religion is calm. We are not talking about Islam alone. Be it Christianity, be it Judaism, be it Islam. All the Abrahamic faith. is religion indeed is calm. Ṣé fún wa náà ní ẹ̀sìn? COVID-19 day. bí amẹ́ríkà bí wọ́n ṣe jẹ́ super power tó níjọ́ náà kì í pẹ́ ṣèbójú gbogbo wa ló ṣe hmm. amẹ́ríkà is a super power china super power làwọn náà in terms of commerce trade and economics bí gbogbo àwọn world leaders àwọn g five nation G10 gbogbo ẹ̀ bọ́n ṣe láwọn ní gbogbo nǹkan tó wọ́n máa kápá COVID-19. Oh, nice wọn àmà kápá rẹ̀ òkú sùn l'Amẹ́ríkà wọ́n máa ń bu wa wọ́n máa ń bu wa gbogbo ayé ni máa ń bu wa pé àwọn Áfíríkà yẹn wọ́n mọ̀ lọ ẹ̀sìn ti pọ̀ jù l'Áfíríkà ẹ̀sìn náà ni ò jẹ́ wọ́n develop ẹ níbo ni covid nineteen ti pààyàn jù sáfíríkà ni sọlọ́wọ́ hmm. là wá. àwọn oníwàkà ní ọ̀nà tí a bá ń tọ̀ lójoojúmọ́. lójoojúmọ́. tó bá fi sílẹ̀ àdìní ńlá. tó bá fi sílẹ̀ àdìní ńlá. covid nineteen pa nothing less than five hundred thousand people in US alone lamẹ́ríkà nìkan ní China ó súnmọ́ one million Hmm. tí covid nineteen padà nù wọ́n rògùn ẹ̀ o covid nineteen ṣì wà láwọn ibi táwọn yìí dì sí dì sí ni covid nineteen ṣì wà ń bẹ̀ but it is no longer an emergency. Mm. akí bàbá wa àgbà bàbá wa àgbà musa dolúwa mari abambekum àwọn ògidì ọmọ bàbá àgbà lámúnigunu ọlọ́njẹ́ àríyìn pé bàbá mọ́lídì nàbí wọn tí wọ́n ṣe ń dò ní ó ní agbára ó kọjá wẹ́rẹ́wẹ́rẹ́ àgbàfà ni wọn o ọlọ́run máa jẹ ìmọ̀ padà sí ibùdó ilẹ̀ masha allah wòlé àkúwọ́chá. afa ibrahim gbogbo ṣáínà pátápátá bí wọ́n ṣe láwọn ní tẹkinọ́lọ́jì àwọn mọ gbogbo tẹkinọ́lọ́jì àwọn mọ gbá àwọn mọ àwo lẹ́ni tá à ń sọ̀rọ̀ yìí tí wọ́n bá ń sọ̀rọ̀ tẹkinọ́lọ́jì China is number one America ń tẹ̀lé wọn lẹ́yìn ni covid nineteen pa wọn ó pa wọn bíi gbígbà tí ó kọjá wẹ́rẹ́wẹ́rẹ́ ó sì wà ń bẹ̀ dọ́là o ṣùgbọ́n wọ́n ti rì jáde gẹ́gẹ́ bí ibà lásán hmm. kì í ṣe kó lọ o kò lọ o kì í ṣe emergency mọ́ emergency mọ́ ni o wọ́n gbé kúrò ní case of emergency ni. láfíríkà nàìjíríà táwa yìí èèyàn tí covid nineteen pẹ̀ ò máa wọ ọgọ́rùn-ún hmm. kódà kò wọ fifty gbogbo nọ́mbà tẹ́ ẹ̀ ń rí lórí nẹ́ẹ̀tì yẹn àbá manipulation lásán ni àwọn olóṣèlú ni wọ́n fi ń powó ni. Hmm. kò wá kò wọ fifty wọ́n fi ń gbowó ni àwọn kan kírètì nọ́mbà lọ́n ti wọn ni pé ẹ̀wọ̀ ẹja lu àwọn èèbó yìí jìbìtì tá a bá sọ pé ó pọ̀ tó bá wọn ní kówó fún wa o. gbogbo àwọn tí wọ́n ní wọ́n kó sí isolation center nǹkan kan ò ṣe wọ́n hmm. wọ́n lọ háyà àwọn èèyàn tán kó sí isolation center yẹn bá tán jẹ̀bà gidi tààrà. ọlọ́ọ̀nì ló lè ṣàánú wa nàìjíríà yìí ọlọ́ọ̀nì ska gbogbo nǹkan làá máa ń sọ wọ́n lọ ayé àwọn yẹn kó wọn sá isolation center yìí káwọn tí nǹkan kan ò ṣe hmm. ẹ wá wò ó tani ò jẹ́ kí nǹkan kan ò ṣe wá. bí mo ń lọ gan nu sọ́gbọ́n wa ni hmm. tani ò jẹ́ kí nǹkan kan ṣe wá ṣe bá ọlọ́ àdúrà lájẹ. ẹnìkan wà ní religion is a scam ẹ lọ wò ó muslim á gbàdúrà christian á gbàdúrà rárá o ọlọ́run ò fi ọ̀rọ̀ ẹ̀sìn tọrọ àdúrà o kò sẹ́ni ọlọ́run ò lè gbàdúrà rẹ o pásítọ̀ máa ṣe àdúrà ọlọ́run máa ṣe kí ni àgbà ọlọ́run ò fi ọ̀rọ̀ ẹ̀sìn tó àdúrà pásítọ̀ lè ṣàdúrà fáfáà kó sì gbà. ìgbàgbọ́ ni ìgbàgbọ́ ni àwọn náà ń gbàwẹ̀ kódà wọ́n gbàwẹ̀ jù wá lọ ẹnìkan sọ fún mi jòwé ní pé the GO of redeem pásítọ̀ Enoch Adébóyè pé wọ́n lè gbàwẹ̀ pọ̀ pé sọ wàámù ni ṣé yẹn wọ́n máa wá gbàwẹ̀ tó bá wọn yóò wá gbàdúrà fẹ́nìkan àdúrà yẹn ò ní gbà. ìbò hmm. ah, ni ẹ ti mú wa ìpọ́lọ́hún sọ pé òun ò ní gbà kí ló nínú Kùránì ìdìwú ni. tó fara ẹ̀sìn tó níjọ́ tó fẹ́ sọ̀rọ̀ pé ìdìwú ni sọ́sọ́ pé yáyọ alẹ́ sí náà mọ̀nú. Hmm. kò fi yẹn tó ẹ wá wò gbogbo àdúrà tá à ń ṣe yẹn àtàwọn sàárà tá à ń ṣe yẹn inú Ọlọ́run fi ń yọ wá ló fi ṣàánú wa lórílẹ̀‐èdè yìí covid nineteen àwa ni ò bá pàjù wọ́n á sọ̀rọ̀ ẹ wọ ìbòmú nose mask ẹ wọ glọ́ọ̀fù ẹ lo kinní kan báyìí tí wọ́n tún gbé jáde nígbà yẹn sanitaisa ẹ lo kinní kan gbogbo ẹ̀ láàlò nàìjíríà àbàjẹ́ bíi gara mo wá wò wáyé ah nígbà yẹn lọ́dún náà lọ́mọ wò wáyé ah covid nineteen tó fẹ́ máa yàwọ̀ nàìjíríà á máa kú tán eh. ṣé ní gáràjì <laughs> àbí nínú àwọn mọ́tò táwọn àwọn pé àwọn àwọn faradàn táwọn yìí tó yẹ pé bíi mẹ́rin márùn ó lé wa bígbà tí yàn lé sandini dátù láàbù ara wa tẹ́lómi ò tún mú sandini kọ̀dọ́tọ̀ ó kó èrò mẹ́rin tó fẹ́ kó yóò tún sọ pé ẹ sún mọ́ra òun fẹ́ jókòó ẹ bá ń sún díẹ̀ ẹ bá ń sún díẹ̀ ẹ dákun ó di márùn-ún ní orú burúkú ní ah, covid nineteen ah, ah, ó mà rí bí ìyá nàìjíríà yóò òkú mọ̀ sùn ọlọ́run sì là wá lọ́la àti. سيمه من جوع وامناه من خوف أتيمه من جوع وامناه من خوف أتيمه kásùbà ìròyìn náà dùn dáná gbogbo yẹn náà lọ́lọ́run rò mọ́ra wọn religion is not a scam if religion had been a scam Nigeria wouldn't have survived the era of COVID-19 ànílà Nigeria ni ò bá kú jù torí àwa la bàjẹ́ jù wá kì í tẹ̀ lófin hmm. ọlọ́run sì là wá ó la orílẹ̀-èdè yìí ẹnìkan tó wá rí religion is a scam kò lọ amẹ́ríkà kò lọ wo bókù ṣe sùn kò lọ ṣáínà kò lọ wo bókù ṣe sùn àtàwọn orílẹ̀-èdè mi. ẹ jẹ́ ká fi ẹ̀sìn tọ́ àwọn ọmọ wa ẹ jẹ́ kí wọ́n jẹ́ ká mọ̀ wípé ìgbàgbọ́ nínú ọlọ́run ní máa ń láyàn o torí pé òkùnkùn wà nínú ayé tó ṣe tán àti gbé èèyàn mi ṣùgbọ́n tí èèyàn bá jẹ́ aládùúà tó jẹ́ ẹni tó ní faith nínú ọlọ́run nìkan ló máa la o ẹ dá ìgbàgbọ́ ẹ̀sìn padà sọ́kàn àwọn ọmọ yín ọ̀pọ̀lọpọ̀ àwọn ọlọ́mọge àwọn ọmọ wa tẹ́ ń wò yẹn ni wọ́n ti gbà pé religion is a scam wọ́n ń rí wa ẹ̀yin tẹ̀ ń ṣẹ̀sìn wọ́n ń rí yín gẹ́gẹ́ bí gànámù àgùntàn múkù àwọn àfáàyàn tuntun wọ́n tuntun ń gbowó ìyá wọn hmm. ọlọ́run ló mọjọ́ tí ìyá wọn tó bọ́ lóko múgùn hmm. ìyá wọn ò dá rárá ojú tí fi ń wò yín nù àkìdá ẹ̀sìn ẹja dá padà sí wọn lọ́kàn mo wá wo ọmọ náà títí báyìí ah ọmọ mùsùlùmí ló ṣe báyìí múra hmm. kápẹ́ kò tiẹ̀ kò ṣe ìsìláàmù mọ́ agbọ́yàn nínú islam kò lẹ́tọ̀ọ́ ọlọ́run ń ṣàánú wa tí ẹ bá mọ tó ń kán láwọn orílẹ̀-èdè bòmí yóò mọ̀ pé ọlọ́run tún ṣàánú wa lórílẹ̀-èdè yìí dèédé ń tó rárá ṣẹlẹ̀ láàrin ọjọ́ mẹ́wàá sẹ́ni lórí pé kò sépo scarcity of, uh, of cash àwọn èèyàn rí káàṣì gbà tó wá dọ̀rọ̀ ẹ̀ fún mi ní káàṣì. mi ò ní káàṣì. káàṣì. mi ò ní káàṣì. ẹ fún mi ní káàṣì. mi ò ní káàṣì. káàṣì. mi ò ní káàṣì. ẹ fún mi ní káàṣì. mi ò ní káàṣì. káàṣì. mi ò ní káàṣì. ẹ fún mi ní káàṣì. mi ò ní káàṣì. ó ṣe ń tí ò tó bẹ́ẹ̀ ṣẹlẹ̀ láwọn orílẹ̀-èdè kan tó ti dá civil war lẹ̀. wàláì ọlọ́run nífẹ̀ẹ́ wa. kò tó láfíríkà yìí tó gbádùn tó Libya kò tí ì sí di èmi tílẹ̀ mọ́ yìí kò tí ì sí. Hmm. ẹ wá lọ wò lé nǹkan kékeré wọ́n sì pa pírẹ́sídẹ̀ǹtì wọn dèní yìí wọn lálàáfíà o orílẹ̀-èdè yẹn ò balance dèní o Libya wọn ò gbádùn dèní o Iraki wọ́n ń gbádùn o kankan tó kókun tó ṣẹlẹ̀ ń o kó tó di pé wọ́n pa Saddam Hussein dèní wọn lálàáfíà o wọn balance o sọlọ́wọ́ wa fẹ́ràn wa nàìjíríà. Allah fẹ́ràn wa. gbogbo situation tó bá wá yóò fẹ́ wá bí atẹ́gùn a lọ yìí. ọlá là ń jẹ àánú ọlọ́run ni ọlọ́run fẹ́ràn orílẹ̀-èdè yìí. etí ò tó bẹ́ẹ̀ yìí bọ̀ mi ó ti di civil war pé ẹ̀yìn àwọn haúsá yẹn ẹ̀yà lọ pa wọn ká bọ́ọ̀sì wọn mọ́ sábó ká pa gbogbo wọn wọn ò fẹ́ kọ́ ọmọ yorùbá débẹ̀ ṣé kò ti ní di civil war. tí ó ti dogun. ọlọ́run sì ń là wá àtúndọ̀ àtọ̀ àwọn náà tún kiri àlùbọ́sà yìí náà kiri ata gbígbẹ yìí àtúnjọ mm. rà àtúnjọ dáwàdà sọ pé nbí o lára àtúnjọ ṣàdúrà àtúnjọ kírun pọ̀ ọlọ́run wa religion is not a scam ọlọ́run fi ẹ̀sìn tún ayé ṣe ni ọlọ́run fi ẹ̀sìn ó fi tún ayé wa ṣe ni ẹ̀sìn ló máa jẹ́ ká mọ ibi tó yẹ ká gbẹ́sẹ̀ sí ẹ̀sìn ló máa jẹ́ ká mọ ibi tí kò yẹ ká gbẹ́sẹ̀ sí ẹ̀sìn ni ọlọ́run fi ṣe mánú ayé bí ìgbà tí yàn lọ ra mọ́tò tó wá bá manual nínú ẹ̀ pé tó kíní yìí tẹ̀ báyìí tó bá ti ṣe báyìí bu ọ́ìlì sí ṣẹ́ẹ̀kì omi níbí làárọ̀ fi eléyìí fi ọ́ìlì sí bẹ́ẹ̀ ni ẹ̀sìn ṣe jẹ́ nínú ayé ọlọ́run fi ẹ̀sìn ó fi tún ayé wa ṣe ni ó fi ẹ̀sìn ó fi direct wa ni kùrìánì o la ó máa ké o kùránì o ìwé ayérayé o oṣó o lágbára lórí rẹ̀ àjẹ́ ò lágbára lórí rẹ̀ tí mo bá ka ẹ̀ máa tún ẹ̀ kà Kùránì o. Kùránì o ayérayé. Kùránì o ayérayé. ẹ bá ń gbé ọlọ́run tóbi. Ah, ah, bàbá wa àgbà Sheikh Abdulhamid ẹ dẹ̀ fún wa ní owó iyebíyé ọ̀rọ̀. Ah, bàbá wa Abdulhamid ìjọ tí mo ti máa ń wò lórí social media ìmọ̀ gbàdúgbò làjọ ń gbé mo fi àlùkò hánì bọ̀ra ẹni tí mo wá rí yìí tí wọ́n tún wá ní ìjọ ìmọ̀lẹ́ bàbá dandan ìbò wà ń bẹ̀ dàgọ́ méjì nìyí tó kó mbẹ̀ látàlẹ́ o tún ní programu kan táwọn afọ àwọn ọmọ àwọn bàbá dandan ìbò nìyí tó tún wá ládùúgbò yìí ní ẹgbẹ́ ọlọ́run wọlé àlàákàyè tó kùn yìí tí n bá rí lóṣooṣà mi jẹ́ báyìí máa ní iye.